آله ومحمد صلى الله عليه وسلم كتاب الزكاة أنني أنقل إلى القرآن باب الوليمة باب الصلاة الوليمة أنني أعبر gba ìgbà lọ́dọ̀ صلى الله عليه وسلم قال لا محمد قال على عبد الرحمن بن عاصم حتى صفرة ويا صلى الله عليه وسلم قل إني الزواج المؤقت ألا والزواج المدلع onímọ̀ tó fẹ́ yàwó kó bí ọmọ náà ní o ìyẹn tó ń sọ yàwó ọ̀dọ̀ mi ní ìlú àbílẹ̀ àlọ́yẹ ìyàwó fẹ́ yàwó ni o ọ̀sẹ̀ arábìnrin kan lórí ìpàdé àbí tó tóbi àwọn àgbẹ̀ ń dà wọ́n ní lọ́dún ìgbà tó ní àbọ̀ àbọ̀. ànábi wa pé bàbá ọ̀gbọ́n ọ̀gbọ́n náà àwọn ọ̀gá ọ̀gbìn àgbàkà tó yà ọ̀tọ̀ sí ànábi wa áwòlè wàlẹ́wò ìṣà ànábi ní ìwà nígbà ìyàwó tí àwọn ìyàwó wa jẹ́ tó yà ọ̀tọ̀ sí wàlẹ́wò ìṣà kọ́nà bí òun ti lè ìwúrẹ́ kan lọ. wáyé bàbá àdébíwá ọ̀gbọ́n tó ẹ̀gbọ́n tó. Àwọn lápò àdébí ti máa ń lọ sí wọn. Àdébí ń sọ nípa wàlẹ́ náà. Àkọ́kọ́ arákùnrin lọ sí pé wàlẹ́ náà yẹ pé ó yẹ káàkiri tó di ìyàwó yẹn kí ká pé ìyàwó àwọn àti àwọn ìbájọ. Ará àgbàkan náà apá ìmọ̀ ìmọ̀ náà yẹn. pé ọba ti ṣe ìyàwó ọ̀rọ̀ ẹ̀yẹ nìkan tí àwọn èèyàn wájú rẹ̀ àwọn kan lọ bẹ́ẹ̀ àwọn àbá àbí ìdájọ́ ìṣúra àbúrò ọ̀pọ̀ àtàwọn míì náà ara wọn ní ká súnà èsì ọ̀rọ̀ yìí ẹ̀rí àwọn tó ní ọ̀rọ̀ rẹ̀ pé wọ́n náà lè pàṣẹ yàtọ̀ èyí láwùjọ tó sọ̀rọ̀ ìsọ̀rọ̀ yìí áwùjọ àtẹ̀yìn ọ̀làwùjọ àti pé lọ́ọ́ tó wà nínú rẹ̀. ثم الحديث من نواب وقت لا النبي صلى الله عليه وسلم الوقت معايا علي رضي الله تعالى عنه الزبير وابي الزبير فاطمه وجد سته من الوالده يعني صليت عليه صليت على على كنتم كلكم كونا يا اعمال الظهور وربع معرفات وضع مكتوب في جنس bàbá ní ọ̀rọ̀ rẹ̀ ní ẹ̀jú àti ìdílé ìfowópamọ́ ẹ̀sẹ̀ rẹ̀ àwọn tó dà pọ̀ kó dá àgọ́ ọ̀pọ̀ kékeré rẹ̀ àgọ́ ọ̀pọ̀ kékeré rẹ̀ àwọn àgọ́ kékeré mu kó làlẹ́ sọ̀rọ̀ láwọn àlùkò ńlá tó sọ fún àpòlọ̀fẹ́ ọ̀dọ̀ àti ìyàwó lọ sí kàmẹ́ náà yọ ọ̀dọ̀ àti ìyàwó lọ sí kàmẹ́ náà yọ tó kàtó dá ẹlẹ́ẹ̀kejì nínú àwọn táwọn afáàtúntò ní abẹ́rẹ́ ìgbà wo lóòótọ́ ní sọ̀rọ̀ wá àwọn ẹ̀rọ tẹ́tẹ́ ó ti wà nínú àwọn ìyàwó rẹ̀ bá dàbí kò. bákan náà náà bá mi sọ lórí àdéhùn yìí ó ní pé kí ló kéré jù kí ló kéré jù nínú bí àwọn ètò wàdé náà kí a fẹ́ fún tó lè kéré jù. ó kéré jù ní gbọ́dọ̀ ṣe òdiwọ̀n ìwúrẹ́. الحديث إلى أصبعك وكلمة ولو ودا ودا يعني في الدعاء ونقول له يا رسول صلى الله عليه وسلم قلت وعلمة الله يا أبو العليم يقول كنت يا أبو العليم إلى ومسلمة وصلوا من بعد الآية هو من حديث من في الثلاثة وغلق وتصديق ولا ترجع في وعلما المهم حرص في شجاعة الله تعالى على الصواب صلى الله عليه kódà pé bẹ́ẹ̀ lọ́wọ́ wáyé wọ̀ nípa yẹn pẹ̀lú ọ̀sán náà lọ́wọ́ lọ́dọ̀ àwọn sára wọn kò ní bí èrò kápá sàkàlà yẹn lórí yẹn. mo lọ́wọ́ àmì sábà kan tó wà ní wọ́n wà ní ọ̀ma yẹn àwọn wà ní ìgbẹ́ sàkàlà bóyá. wọ́n lọ sọ̀rọ̀ kan nígbà táwọn ọmọ ilé àwùjọ wa lóde àbí ọmọ àyàn náà pé àyàn sọ pé wọ́n fẹ́ kan kan kan wani mara da kai da so wani ma wani ma da ko lo ba da so no kan kuma ni be e o ni ni je ta se ko no àwọn èèyàn ta ba wa ki wa ba ba wa ti di ya ta wa ti na ni wa ni ko lo ni da wa lo ni do ra ka ni lo ni ma ni do wani ma ko ha ta wa ti yo tu wani ma ha so ko si da ko wani láti wà nínú bàbá ńlá pé bàbá ní ìyàwó òkùnkùn ya lọ́wọ́ àgbà ní ọ̀sán àti ọ̀sán àti kọ́kọ́ bá bàbá rẹ̀ kọ́ ìyàwó alára bí àmì tí wà ní ìṣẹ̀lẹ̀ tó ká máa papọ̀ ní kí èyí tí kí òkú àwọn àwọn papọ̀ wọn. Àká máa pa wà nínú ọ̀sán àwọn papọ̀ máa tó tó bọ́yá wà nínú wà nínú ọ̀sán ká àwọn ṣe ìfò náà tó dàgbà pé káwọn tó wà nínú wà nínú wà nínú níbi bẹ́ẹ̀ ní papọ̀ lórí ká tó bá lọ sí bá máa ń tẹ̀lé ní ìyàwó òun ni oúnjẹ tá a máa ń jẹ àti ìyàwó yẹn òun ni wàá lọ́wọ́ tó wù àyíká ojú lọ sí pẹ̀lú wà máa tọ̀ máa ń lè ọlọ́wọ́ tó a lọ sọ àwọn Yeah. àbí alágbára tọ́lọ́ wa nílò ẹ̀gbá nílẹ̀ Yorùbá àwọn oníyàwó tó máa ń ọ̀dà kò sí ètò gbogbo ilé ìwé náà tó àmọ́ tó ti bẹ́ẹ̀ náà ọkọ̀ pé ní kò ti tiẹ̀ tó bá ti ọkọ̀ ti yà ọ̀nà wa kọ́ tó ti pàpọ̀ lẹ́wà pé ẹ̀dá pọ̀ ẹ̀dọ́ fọlọ́ ti pọ̀ bí sàlá sáré ṣe òfin bàbá onítàwọn ìyàwó rẹ̀. Ọ̀sìn yóò tí bàbá yà bá ti láti kò ní pé tẹ́lẹ̀ ti rí àtẹ̀tẹ̀ wà nínú. Tó bá ti sè ọ̀sán ọ̀sán sàrà rẹ̀. Àwọn àlejò ọ̀rọ̀ àkùnrin lábẹ́ rẹ̀ ìtàkẹ́rẹ́fẹ́ lábẹ́ ìfọ̀nù láti ara nǹkan tó máa tẹ̀lé ní ní àwùjọ wa náà. Ẹni pé mo sùn ní ìrètè náà yàrá lọ ká sí abẹ́ lẹ́yìn ìgbà tí ẹ bá wọlé ẹni ó ti ìjà wọn lé wọn ti ó ti di tó ti di máa tó ọdún ọ̀dà kan ó lẹ abẹ́gbẹ́ ìpínlẹ̀ àwọn àmì ìpínlẹ̀ ìpínlẹ̀ ló bẹ̀rẹ̀ ẹrù mí ní bóyá ìfẹ́ ìdáná ló tẹ̀lé bóyá ó ṣe àtìmọ́tò fún ẹ̀ẹ́dẹ́gbẹ̀ ìyàwó ìdáná ìgbà tó wù náà ní ìfẹ́ kátábẹ́ pé ilé ìgbà tó súnmọ́ yàwó mi kọ̀ọ̀rẹ́ tó sọ ní òun náà sì yàn pàdé nínú lẹ́yìn ìpẹ́ ẹni tó ti oníṣẹ́ bí ẹ̀gbá wà lójẹ́ tó sọ pé ìgbéyàwó ẹ̀gbá tí ẹ̀gbá súnmọ́ ìyàwó yàn lọ́wọ́ bí wọ́n náà ní não kò jọ àwọn tí ìjọba sóra lóde yìí sórí àwọn ilé ìjọba pé ìdáná ti máa bà ìyàwó tẹ ti ṣe jẹ se ẹni tó ìjọba tó ti di gan ó ti tó Eu não ẹ̀tọ́ rẹ̀ tó ti rán ẹ̀yìn tó lè yá àti ọmọ náà ti bà fún náà ẹgbẹ́ ẹgbẹ́ tó ti yá ẹgbẹ́ ẹgbẹ́ tó ti yá. tí ọba yóò ayé ìdúgbọ́ tó ilé ìlú ní òkúba torí àbẹ́ta náà ní níparí. alága ọkàn ọmọ sí abúlé mi títí àwọn bá ti ẹgbẹ́ wá délé ẹ̀kọ́ orí ẹ̀kọ́ nípa àwọn bá lè náà ìyàwó ti tẹ̀ lọ́tọ̀ papọ̀ mú ojú ìlú rẹ̀. ó yẹ kó lè ní kọ́ sàákìlì ní àwọn ìyàwó àwọn ìyàwó sàákìlì yẹ kí wọ́n so ìlú wọ́n so ìlú náà ọkọ̀ ní àwọn ọmọ àwọn ẹ̀mọ́ jẹ. ó ní wọ́n ti jọ́ ọ̀yàn náà náà ó ní wọ́n ti jọ́ ọkọ̀ fáwọn ìlú jẹjẹ wáyé lọ́pìn wáyé lọ́pìn ta ló bá ló bá padà. ìnáwó wájú méjì máa ń ẹ̀sìn. ìnáwó kan náà ìnáwó alákọ̀ọ́kọ́ àwọn ìyàwó àwọn àwọn ti ẹ̀rọ àwọn ọ̀dọ́ ọ̀dọ́ ilé tó wọ́n àwọn ọ̀dọ́ ọ̀dọ́ ilé tó wọ́n lọ́kàn tó ìdí ìtàgé náà lọ torí pé wọn ò ní káwọn ìyàwó tán ìlú ẹ̀dẹ́gbẹ̀rẹ̀ náà ọkọ̀ náà ti kó pé wà ní ẹ̀fà náà yóò sọ pé kò pátọ́ fáwọn ìyàwó rẹ̀ náà pé àwọn ènìyàn àti ìlú ẹ̀ àwọn ilé ìyàwó rẹ̀ náà tó fáwọn náà kan náà kò ní ọ̀pọ̀ náà ọkọ̀ àti àìlú bá mi tó wà ní kọ́ńtẹ́ẹ̀tì wọ́n ti bèrè bèrè kọ́ńtẹ́ẹ̀tì lọ́rùn ẹ̀yìn fi kọ́ńtẹ́ẹ̀tì tẹ̀lé àdáhùn. tó mo rò pé tó bẹ̀rẹ̀ sọ yóò lọ kó ìfara wọn díẹ̀ ìtọ́jú tó ti láti lọ ṣe sí wọn bẹ́ẹ̀ àtọ̀ sí kọ́ńtẹ́ẹ̀tì tẹ̀lé àtẹ̀sọ̀ yìí lọ́yìn lọ́gọ́. ẹ̀ẹ́ five years wọ́n fẹ́ ṣe ìyàwó fún wọ́n fẹ́ ṣe ìyàwó lé ìyàwó tèmi ní owó tè lọ́tọ̀ ó lè dé bílẹ̀ máa ṣe gbogbo wàhálà tó máa ń san gbogbo owó wọn máa ìyàwó o tó bá máa tó san sí mẹ́ta òun fẹ́ àwọn àdúgbò tẹ́lẹ̀ tẹ́lẹ̀ kan ìyẹn ò bá mu nígbà tẹ́ bá ń fọn wí sí owó ní ọ̀rẹ́ ẹ̀jẹ̀ ní ìṣòro báyìí ọ̀rọ̀ bá ń sára sọ̀rọ̀ ṣáà bẹ̀rẹ̀ àwọn ọmọ ìṣàkóso ìdáríkà.